mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògórẹ́ ni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlúmọ̀ọ́ká òṣèré bídèmí kò sọ́kọ́ kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ èyí tó bá a láàyè lónìí òní bídèmí kò sọ́kọ́ fi àwòrán ọjọ́ ìbí rẹ̀ sí orí ayélujára tó sì kọ́ síbẹ̀ wípé òun lé lọ́dún kan lókè èèpẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ni Mr Bovi òun ló ti fi àwòrán ọmọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára Instagram tó sì kọ́ sí abẹ́ rẹ̀ wípé àgbà ti ń kàn án rèé o lẹ́ni ọdún márùn Bovi ló fi àwòrán ọmọ rẹ̀ ọdún márùn-ún yìí sórí ayélujára wípé ó tún ti lé lọ́dún kan sí i léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà ránṣẹ́ sí ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ a ò ní rírú rẹ̀ mọ́ ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká Ẹniọlá Badmus ń kí i lórí ayélujára rẹ̀ bí ó ti fi àwòrán arábìnrin rẹ̀ kan sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ó dágbére fún ayé ní kòpẹ́kòpẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé kọ́dún kó jìnnà síra wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ni ruggedman òun ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé kí gbogbo àwọn tó ní ọkọ̀ kí wọ́n rí dájú wípé ìwé ọkọ̀ wọn pé pérépéré wọ́n sì lọ ń yẹ̀wò lóòrèkóòrè lójúnà àti máa fún àwọn ọlọ́pàá lówó kọ́bẹ́ nítorí wípé òun pẹ̀lú ti pinnu lọ́kàn òun wípé kọ́bọ̀ kan òun kò ní já sí ọwọ́ àwọn ọlọ́pàá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká dj switch òun ló ti sọ wípé ayé òun yí padà láti ọdún 2020 pàápàá láti àsìkò ìfẹ̀hónúhàn ni ìyẹn ensars dj switch ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn olùfẹ̀hónúhàn ṣẹlẹ̀ ní tollgate lẹ́kì ó sọ wípé látìgbà òun ni ayé òun ti yí padà kúrò ní rádaràda tí òun sì tún wà ní ipò àwọn ènìyàn tí àwọn ènìyàn lè tọ́ka sí gẹ́gẹ́ bí ènìyàn èèyàn láwùjọ. Make the government yes dey pain us now that side na e pain e pain us ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ má ṣe pè fún mi mọ́ òní Jídé Awóbọ́nà tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká ń sọ lórí ayélujára rẹ̀ látàrí wípé bí àwọn kan ti ń so pọ̀ mọ́ ọ̀rọ̀ EndSARS tí ó kọjá àti bí wọ́n bá fẹ́ pe gómìnà ìpínlẹ̀ Èkó Jídé Sanwó-Olú sí àkíyèsí lórí ohun kankan tí wọ́n bá kọ lórí ayélujára gbàrà tí wọ́n bá ti kọ Jídé tó bá sì ti gbé Jídé Awóbọ́nà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò wípé Jídé sanwó ni àwọn ń bá sọ̀rọ̀ léyìí tó ọ̀pọ̀ ọ̀rọ̀ kò bá kùn gbé òun ni wọ́n ń sọ sí abẹ́ orúkọ Jídé Àwòbọ́nà léyìí tó fà á tí Jídé Àwòbọ́nà tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré wá sí orí ìtàkùn ayélujára wípé èpè yìí pọ̀ ẹ má ṣépè fún mi mọ́ mi ò kì í ṣe ẹni tí ẹ̀ ń sopọ̀ mọ́ ohun tí ẹ̀ ń kọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Janet Ofe èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ekua ọmọ Ghana ni tó tún jẹ́ adẹ́rìnpòṣónú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kan sáárá sí wípé ó ti ń gbégbá orókè ó sì ti ń lọ sókè ṣáá lórí ìtàkùn ayélujára pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ètò àti ohun adẹ́rìnpòṣónú gbogbo tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ pàápàá bí TikTok pẹ̀lú ti ń dá ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. Thank <laughs> you ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìtakọ̀ngbọ̀n nobody like woman kò sí ẹni tó dàbí obìnrin èyí tí Simi gbé jáde nínú orin rẹ̀ kan Olóṣìnlékèṣà báyìí lórí ìtàkùn TikTok pàápàá bí àwọn obìnrin àti àwọn ọkùnrin pẹ̀lú ti ń darapọ̀ láti máa ṣàfihàn àwọn ẹni tí wọ́n fẹ́ràn jù nínú àwọn obìnrin ìyá arábìnrin ọmọwó obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òṣèrékùnrin ni Jigan bàbá ọjà ti sọ wípé ojú ayé lásán ni gómìnà ìpínlẹ̀ Èkó ń ṣe pẹ̀lú ìtẹ́wọ́gbà tó fi gba àwòrán ìlú mọ̀ọ́ká orí ayélujára bọ̀dá táyé oníyàkuyà ni tó sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ̀dọ́ tàwàdà tàwàdà láìpẹ́ yìí ó ní bọ̀dá táyé oníyàkuyà ya gómìnà Babájídé Sanwó-Olú tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ wò ó mo ti ya gómìnà tí gómìnà sì sọ wípé má wọrí mo ń bọ̀ wá bá ọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ènìyàn rò wípé nígbà tí gómìnà yóò bá dé ìṣe ni wọn yóò fi ọwọ́ òfin mú bọ̀dá táyé ṣùgbọ́n tayọ̀tayọ̀ ni gómìnà fi gba fọ́tò náà lọ́wọ́ bọ̀dá táyé tí ó sì yàwòrán pẹ̀lú táyé àti kẹ́hìndé oníyàkuyà léyìí tó mú kí jìgan bàbá ọjà kọ sí abẹ́ àwòrán ọ̀hún wípé ojú ayé lásán ni gómìnà ṣe èyí nítorí wípé ìdìbò gómìnà ti ń súnmọ́ etílé ní ìpínlẹ̀ èkó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yẹmí ọ̀ṣínbàjò ti sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wá àtúnṣe sóhunkóhun lórílẹ̀-èdè yìí àfi kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan ọ̀rọ̀ yìí ló jáde nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣe látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ti ń pè fún ọlọ́kanòjọ̀kan bí wọ́n ti ń ṣe àmì ọdún kan èyí tí wọ́n ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn ensa tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bá kùn gbé síkùn orí ayélujára léyìí tó mú kí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àtúnṣe sóhunkóhun lórílẹ̀-èdè nàìjíríà àfi kó darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kan kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ó dàbọ̀.